Good afternoon, my people. This is your girl Mashola Gist TV. We are back again with another gist. Kábíyèsí jáde wọ́n sọ̀rọ̀ o, wọ́n ní kí Queen Naomi jẹ́ káwọn ṣẹ̀ṣẹ̀ béèrè ìfẹ́ àwọn láti béèrè pẹ́pẹ́. Wọ́n ní gbogbo nǹkan tó ti kọjá kí Queen Naomi fagilé. Wọ́n ní àwọn ò lè do without Queen Naomi o. Wọ́n ní àwọn ò lè fi Queen Naomi sílẹ̀ o. Wọ́n ní ọkàn àwọn ni Queen Naomi o ìfẹ́ àwọn ni Queen Naomi o wọ́n ní kí Queen Naomi jẹ́ káwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìfẹ́ àwọn ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ẹ máa bá wa ká lọ. If today is your first time on my channel please can you go straight and press that notification bell you see that notification bell is very very important and I'm greeting you according to the time where you are please my dear viewers can you subscribe share and like this video and to my whole subscribers i say thank you god will bless you òkè òkè lọ́wọ́ yín á máa lọ o etí tẹ́ ti fi ń gbọ́ mi ò ní di o ọwọ́ yín ò ní re ìsàlẹ̀ láéláé ẹ ṣé mo dúpẹ́ thank you so much gist tèmi kábíyèsí wa jáde wọ́n ní àwọn ò lè do without Queen Naomi o wọ́n ní Queen Naomi ní ọkàn àwọn wọ́n ní queen naomi ní ìfẹ́ àwọn wọ́n ní kí queen naomi jẹ́ káwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ní kí queen naomi jẹ́ káwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìfẹ́ àwọn láti ìbẹ̀rẹ̀ ẹ̀yin aráalé ẹ máa bá wa ká lọ. wọ́n ní àwọn ò lè continue without queen naomi wọ́n ní àwọn ò lè tẹ̀síwájú táwọn ò bá rí queen naomi ah ìfẹ́ yìí lágbára. Ìfẹ́ bí àdánwò ni. Ah! Ìfẹ́ bí àdánwò ni. Ṣé ẹ rí ìfẹ́ kábíyèsí àti Queen Naomi? Ah! A sì máa kọ̀wé lé lórí. <laughs> Kábíyèsí láwọn ò lè do without Queen Naomi o. Wọ́n ní kí Queen Naomi kan jẹ́ káwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé àwọn. Hmm. This is love. This is what they call love. Love, love, love wọ́n bẹ queen naomi pé kí wọ́n má lọ́ọ́ fàwọn sílẹ̀ nísìnyìí o wọ́n ní tí wọ́n bá fàwọn sílẹ̀ àwọn ò lè tẹ̀síwájú ah, ìfẹ́ yìí lágbára ṣẹ̀rífẹ́ kábíyèsí àti queen naomi nǹkan tó ń jẹ́ kí mariam fẹ́ pokùnso tó ń torí ẹ̀ ń jí nìyẹn kò rírú ìfẹ́ báyìí rí ah, ìfẹ́ yìí lágbára ẹ̀jọ̀ ìfẹ́ yìí lágbára ó lágbára ó lágbára ẹ̀jọ̀ kábíyèsí wọ́n ní kábíyèsí sọ fún queen naomi pé kí queen naomi má wo nǹkan táwọn ti ṣe sẹ́yìn wípé kí queen naomi fún àwọn ní àǹfààní láti bẹ̀rẹ̀ again láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìfẹ́ àwọn láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìfẹ́ àwọn wọ́n ní kí queen naomi fún àwọn ní àǹfààní ṣe mọ̀ ẹ̀yin èèyàn lé kábíyèsí nífẹ̀ẹ́ queen naomi ẹ má jẹ́ ká parọ́ ẹ má jẹ́ ká parọ́ kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi tó bá jẹ́ kábíyèsí ò nífẹ̀ẹ́ Queen Naomi kábíyèsí á ti fi Queen Naomi sílẹ̀ kò ń ṣe pé kábíyèsí ń rówó gbà lọ́wọ́ Queen Naomi náà àbí bóyá Queen Naomi lówó natural love ni kábíyèsí ní fún Queen Naomi ṣó ti yé yín kábíyèsí náà dẹ̀mọ̀ pé Queen Naomi love àwọn dénúdénú ṣó ti yé yín so ìfẹ́ yẹn strong gan nítorí ìfẹ́ wọn dẹ̀ strong gan òun ni wọ́n fi ń borí gbogbo ìṣòro wọn ìfẹ́ tó strong náà fi ń borí gbogbo ìṣòro wọn. so kábíyèsí wa ń sọ fún Queen Naomi pé kí Queen Naomi rò nínú ọkàn wọn pé àwọn ṣẹ̀ṣẹ̀ ríra ni ipe kan máa rò nínú ọkàn wọn pé àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbèsè ayé àwọn ni àwọn ṣẹ̀ṣẹ̀ ríra wọn ni ipe kan máa rò gbogbo àṣìṣe tó ti ṣẹlẹ̀ látẹ̀yìn ṣé ẹ mọ̀ pé gbogbo ìgbà yẹn náà kì í ṣojú lásán náà ni àwọn obìnrin yìí ń gbé wá sí palace ẹ mọ̀ pé babaláwo wà náà àwọn obìnrin tí kábíyèsí fẹ́ ẹ understand because ah ìyá aláwo gidi ó wà nù togun-togun náà rìn <laughs> so nǹkan tó fà á nìyẹn nǹkan tó fà á nìyẹn kábíyèsí náà wọ́n ti ah wọ́n ti realize gbogbo mistake kan ṣó ti yé so wọ́n ń bẹ Naomi pé kó jẹ́ káwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé àwọn káwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ um, another chapter ìgbésí ayé tuntun. kábíyèsí ń sọ fún Queen Naomi pé wọn ò lè rí perfect man ní pé kò sí ọkùnrin tó wà perfect láyé pé àwọn gangan fúnra àwọn àwọn ò wà perfect and it's true ṣé ẹ mọ̀ ṣé ẹ mọ̀ pé kò sí ọkùnrin tó wà perfect láyé àwọn ọkùnrin ń gbìyànjú ni ṣó ti yé yín so táwọn obìnrin bá ní àwọn fẹ́ perfect man wọn ò lè rí ṣe ẹ̀dẹ̀ mọ́ pé problem oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì ẹ lè rí wọn tó ń ṣe love love níta tó jẹ́ pé nǹkan tó ń go through nínú ilé wọn kò ń ṣe kékeré ṣebí nítorí kábíyèsí wa jẹ́ public figure ní gbogbo ọ̀rọ̀ wọn fi ń wà níta tó bá jẹ́ pé wọn ò lówó ta ló fẹ́ mọ̀ kò sẹ́ni tó fẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn náà ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà kábíyèsí ní tí queen naomi bá lọ give up lórí àwọn ah, wọ́n láwọn máa give up lórí ara àwọn o ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tó mì nìyẹn ọ̀rọ̀ tó lágbára ni ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ queen naomi tẹ́ bá ń gbọ́ mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ má give up o ẹ jọ̀ọ́ ẹ tẹ̀síwájú bí ọmọ jagunjagun ṣó ti yé yín torí mo mọ̀ pé prophetess ní onígbàgbọ́ dẹ̀ máa ń jagun ni ẹ fi àdúrà àti àwẹ̀ fi jagun mo dẹ̀ lérò pé ní agbára Ọlọ́run ẹ máa borí gbogbo àwọn ọ̀tá yín èmi náà borí gbogbo àwọn ọ̀tá mi o ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin náà borí gbogbo àwọn ọ̀tá yín o ní àṣẹ Ọlọ́run ọba wọ́n ní gbogbo àwọn tó súnmọ́ Queen Naomi wọ́n ní wọ́n sọ fún Queen Naomi wípé kí wọ́n fún kábíyèsí ní time díẹ̀ kí wọ́n fi sort ara wọn out and that is the best thing ṣé ti yé yín mo mọ̀ pé ó ti sú Queen Naomi Queen Naomi ti fẹ́ wà pẹ̀lú kábíyèsí so gbogbo ẹ̀ á ṣe é ṣe lágbára ọlọ́ ẹ má wọrí Queen Naomi ṣe gbọ́ ṣẹ̀mẹ̀pọ̀rọ̀ yìí náà ti ń sọ ẹ rí i pé kábíyèsí gan wọn ò wá òkè tọkùnrin bá dẹ̀ ti love obìnrin ó ti tán gbogbo ìṣòro yín lẹ máa borí ẹ̀yin àti kábíyèsí ṣó ti yé yín ẹ máa wà surprise yìí pé àwọn olórí yìí gan wọ́n lè máa lọ fúnra wọn táwọn aláwọn ò ṣe mọ́ tí ò ń ṣe pé bóyá kábíyèsí ló máa ní kán lọ tó yẹ pé fúnra wọn náà máa máa gbẹ́rù wọn náà máa máa lọ kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe so ẹ jẹ́ ká kún fàdúrà ọlọ́run á ṣe ìyanu so ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn o kí ni kí Queen Naomi ṣe o ṣé kí wọ́n gbọ́ nǹkan tí kábíyèsí wí ni àbí kí wọ́n tẹ̀síwájú kí wọ́n fi kábíyèsí sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ kọ́mẹ̀ǹtò ẹ kọ́mẹ̀ǹtò àdẹ̀fẹ́ kéèyàn kọ́kọ́ bú anybody o ẹ kọ́ comment naturally ẹ̀yin blogger tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ fún Mariam ẹ máa bọ̀ mo wà ń lé fún yín bẹ́ẹ̀ bá ṣe ń gbé wá ni màá ṣe máa block yín tí màá máa sọ yín sínú dustbin ẹ̀yin èèyàn wa ẹ ṣe gan ni ọwọ́ yín á máa lọ sókè o Ní agbára Ọlọ́run, ojú ò ní tì yín o. Ní agbára Ọlọ́run, ẹ ṣé, mo dúpẹ́ o. Thank you so much. God bless you. God bless you more and more. Ẹ ṣé o.